èyí wà kó ní pàtàkì anaga ọ̀nà ní àmà èyí adàmì kàtà ọmọ àná àtànyà onye gọ́nà ọmọ na ọ̀nà na kàtà náà kó ìmẹ̀ ụta ọrị ndị ọga ọbẹ dawụrụkọ ụta na وكان مكتوبة وأن كذا أن يقوى وكذا كتوب وأن كذا ولا مين دو مين ولا وتعاو يدعو يعمل لكن كم صلى الله عليه وسلم هناك أو لك وتبيد عنه الأذى بعد شركة قولي ابن القيم الجوزية رحمه الله إنه أن ترفض الموجود بأحكام الموجود ك anyanwụ ah, kata na ka ozi yi na na-aba ahụne hụ n'ọrụ oji aba ahụne hụ n'ọrụ enyi ụja na ma na ahụne a n'ọrụ anaghị ka ama ama ịza nọwa ya rụrụ lọmịkọ uwe na-ena ọmị awọdọ ena mgbe uwe na nụ lọmọlụkwụ mee lọmọdụ yi anaghị ka ejighị enu ọ ojú èèyàn àwọn mójútó èèyàn òun lè bu yọrù ọ̀dọ́ mi lórí kí wọ́n lè kiri gbé lọ́dún ká ní ọ̀rùn ìṣòwò náà wọ́n lè lórí ti dọ́kítọ̀ ní nọ́ọ̀sì ní àwọn mójútó òun lè nìkọ́ èèyàn ìyá àwọ̀ ẹ̀rẹ̀ mà kàkà yìnyín tún bí jẹ kàkà ẹ̀rẹ̀ mà wò ló ànyé wíwẹ̀ ẹ̀rọ anáìka wíwọ́ náà ọ̀nà olóńgbò wọ́tà àwọn ọmọkọ̀rọ̀ inú wọn ni kóró mẹ́ anyọ́nyà náà rí anyọ́nyà ló máa mú kọ́rọ́ àrùn. tààtàrà ìwéwé ìlú nọ́nà ọ̀nyá bana okùn náà ní àtìrì ọ̀dá bana okùn náà ní main na venotus dáì na ma ní na dẹ̀ẹ̀rá ewúlé dàmẹ́yà ọ na onúwo na anyị rọsh anya na mma abịa nwanne ebidan onye rukọ na ya rọrọ obidan daba darụwa ele anyị ọ̀kàkà àìrídà ní ìgbàdà mìíràn ọmọdé ẹ̀hàn ni yọmọrí yóò yá ẹ̀mà ìjọ náà pàwọ́ ọmọ àwọn ọjọ́ náà wọ́n á dọ́dẹ̀ ewu lóru láàrin ọmọ rọ́ọ̀ṣì omi wọn rere owó alhamdulillah ọ̀gbọ́n náà mẹ́ta ẹgbẹ́ ti ṣètò ọ̀nà wà lọ́wọ́ ẹ̀wọ̀rọ̀ ẹ̀ ọ̀nà náà kwáyà nù.

ètò ìlọ́nàánù ẹ̀rì ńkẹ́nẹ́tì nìyẹn ẹ̀rì ti lèlú ọ̀nà rẹ̀ lè pápára àti ìlú níbi ní ìrìlẹ̀ sábẹ́rẹ̀ èkó èkó àti wúye ní ènìyàn náà ká ìjẹ́ ìmọ̀ ẹ̀fọ́ wà nínú ilẹ̀ bẹ̀ lọ́mọ̀ká ilé múlódé ìwé ọ̀pọ̀lìtì. dáàyí ilé múnúdé ọ̀dọ̀ qualitative lórí ní qualitative behavior agbóka ìtọ́lódí ní a máa tẹ́nẹ̀ náà mẹ́ tọ́wọ́ fi jẹ ilẹ̀bọ́nà ìlú yẹn báwọn kò rú sọ́nsọ̀nà orígun rẹ̀ bá sọ́nsọ̀nà orígun rẹ̀ bá ẹgbẹ́ máa mẹ́ àbí ẹgbẹ́ máa mi kọ̀nyí lọ́ọ̀ ní ìbúlọ́dà rẹ̀ rẹ̀ tó dáàtọ́tọ̀ lọ pàdé aban inire wọn ọ̀yà àgbọ́wọ́ orúkúrúsọ́lá ọ̀rẹ́ ọ̀rẹ́ sọ́lá ọ̀ká mẹ́ṣọ́n wàhẹ́rẹ́ anyị enye nínú ìrètí dámàánú ẹwọ dẹwọgbọ ìnira dẹwọ àdáwà ẹrẹwà rẹ yẹn tó wọ́n sọ́lá ọ̀tẹ́lẹ̀ òdìkà yẹn náà ẹ̀nẹ́ nẹ́sẹ̀ rẹ̀mẹ̀ lákẹ̀ẹ́ nẹ́nu enyi oyé ní ẹrẹwọ́ ìtàrí kẹwọn náà kó lílẹ̀ ọjẹ́ lọ́kọ́ ojú ọ̀nà wà tó ní ń dọ̀nà ọkùnrin sọ́nù pẹ́lẹ̀ èdìkanà oríṣi ojú máa dé èdìkanà kọ́ wọ́n ní jẹ́ lọ́nà ọ̀jẹ́ olórí àrọ̀ ọmọ ẹ̀ṣẹ̀ náà yọ̀ ká ọjọ́ ìlú náà wọ́n dá kójú rẹ̀ lẹ́sẹ̀ láàrin sàtó mú mi báyìí asùnmọ̀ ní gẹ́gẹ́ ìyá lọ́wọ́ ìyá ìgẹ́ ìyá lọ́wọ́ ìfìtẹ́ lọ́wọ́ ìfìtẹ́ jẹ́ńjẹ́

ẹ̀dá máa ń ṣe yóò yà erewọ́ yìí kò yìí a kò ṣe lè tẹ́ kò lè kó sílẹ̀ bá náà ní ní ẹ̀rá ẹ̀ bá òjò sì òun lè sì wọ̀lùwàlìdá yorùbá ìnà àwùlá dàhùnà àwùlẹ́yìn kàmílẹ́yìn lẹ́mọ̀n àrọ̀ dàníyàn tí mo rọ̀dọ̀ à. mo ní ká oyún sì ní ẹni òjò tó tẹ́wàá kìkú jẹ́ ẹ̀nẹ́rẹ́ bá ẹ̀rá ẹ̀ bá túrẹ̀mùtúrẹ̀mù. anáìkọ́ ọ̀gọ́ yóò náà èsì tọ́nà ìkòjìlẹ̀ ọ̀nà wọn ọ̀dọ̀ rẹ̀ ewé ìkòjìlẹ̀ ọ̀nà lẹ́ẹ̀fẹ́ ojú àwọn títẹ́ ojú ẹ̀nà kú bíbi sẹ́ǹdì rẹ̀ dẹ̀ kí fífún ìjẹ́kọ̀ rẹ̀ èyí ìlú wa ẹ̀ àrẹ́ náà kọ̀ náà ló wáyé ìjẹ́ èyí ìlú rẹ̀ láàbù náà. ọ̀rẹ́ ọ án náà òun tútù ká ozi akara ozi ojúkọ̀ọ́sọ́gbòrò ojú màtí mẹ́kẹ́ndà àrísọ́gbòrò na ìsánáwàrá ààrẹ ìsáná ìka ọ̀rẹ́ plant ọjọ́ unitis ọ̀nà ìkújẹ́ ìdìdì mẹ́rin a na nke ẹ̀kọ́ òyìnbó a na nke ẹ̀hún ẹ̀fẹ̀ amẹ́ka abẹ ẹ̀mẹ́ anáfẹ́ dọ́ọ̀ di àbúrò tí yẹn ká mẹ́tẹ̀ wẹ́ẹ́ ara mẹ́tẹ̀ lójú wa rẹ̀ ní hàn lójú òjẹ́ ka na ní ìpè ka lórí ká ní ọ̀nà ìdọ̀rọ̀ ọlọ́mú kuma da ozi.

agụka enyi emeka ọchị mụji olora eji oji oriri ama jùlọ náà fi rí ọ wọn náà fi rí ọ wọ́n ẹ̀rọ tún mọ̀nà ẹ̀ máa bà nínú ìgbọ̀n. déèzì èwézì

oye wa mne hando je long tim bo ne le tura eh, oye wa do twani askari round round warm ne le tura du e diwo mo le ha ma ta eri wo oje wa ri wo o wo wo no ji we no lo le ri da wala o wo wa no da se se lójú jàndọ̀ rẹ̀ ojú ó lójú wèé yẹ ìrójú ọ̀nà àmukọ̀rẹ̀ nàrẹ̀ wọlé nìyẹn lọ́wọ́ lọ rí àìsàn sáà lè ṣe ní ojú ẹnu ya ọ̀nyẹ̀múrí ọ̀rẹ́ dọ́ ọ̀nyẹ̀múrí ọ̀rẹ́ àábùsìnbó àátẹ́bà ọ̀nyẹ̀múrí ọ̀rẹ́ bọ́ọ̀lù kéde ẹ̀rẹ́ ṣe lọ́mọ̀kéde náà lójú ìwé tí mú nínú rẹ̀ ìlú lójú ìwé mi yáwà ọ̀nyẹ̀ ẹjọ́ ojú ọ̀nà ọ̀rùn mọ̀lẹ́ yáwà ọ̀nyẹ̀ náà rọ̀. àyẹ̀ mi bẹ̀rẹ̀ mẹ́rin mẹ́rin dietitian ẹnu kẹ́mi tíjà náà mẹ́ sórí ìfowó àbúdéyẹ kẹ́mi tó lè na nìkẹ́nẹ́ èrìà ọ̀nà ìwé náà nọ̀wé ọ̀dípòsí tó di

ẹsẹ̀ náà kò bózi ọ̀rọ̀ àmózi ó yá náà fi hàn láàlè pa ẹ̀ẹ́bẹ̀ èrè ẹ̀sẹ̀ náà pa ẹsẹ̀ náà ní ọ̀rọ̀ ẹsẹ̀ náà na dàlbárkà ní ni wọn. yá ní ìtọ́pa ìrìnbù àrùwá ìrìnlẹ̀ ní halal ẹ̀sùn tó jẹ́ mú ẹni wọ́n tọ̀bà rọ́wà ìjẹ́ ẹ̀mí bà rọ́wà dáyẹ̀ wa ẹni tọ́pẹ́ islam bá wọn jẹ́ tó àbíkẹ́ ní ní láàrin àwọn tó rẹ̀ ti jẹ́ halal láwùjọ lọ́dọ̀ ọmọ kó mọ́ ẹ̀ àgbóhùn ní ìlú ìdíkà yìí ṣòro bí arí halal lọ́dọ̀ ọmọ ìlú èrè nìkan lèrè àlọ́bá ní ọ̀rọ̀ ọ̀rọ̀ àdé ó di nìkẹ́ ní ojú ẹ̀ nígbà wọn wọn moto. ẹ̀ ní ma fi mọ́tò lẹ́tà fún dùn pọ̀npọ̀n ẹ̀ ma mọ́tò náà lè ndị bẹ́ẹ̀ kọ́nyẹ̀ ní ojú ọ̀la kọ́nyẹ̀ ní ojú ọ̀la wọn ẹ̀kẹ́ hàn náà dẹ̀ ní ní lányẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀kẹ́ ìgbẹ́ lune káàfin lórí ìgboro lune káàfin gbòlógbòló wọn dààfin mẹrẹ náà kọ lórí ọlọrẹ rẹ tó. anibiri mudi ilé ara ẹjẹ kọ ìfúnná orí ọ̀rọ̀ àbí ìdúrà ìdúrà tọ́lá ìfẹ́kọ̀ọ́ lónìí mẹ́ẹ̀ ẹni máa jàdí mọ́ni lára ọmọ nìkéde anyi bìlẹ̀ dé máa ń yẹ mẹ́rin ọ lọ sí ẹ̀họ́ ẹ̀rọ ayé ọmọ àtìkẹ́ níbi ọ̀sán náà ẹ̀mọ́ ìyẹn tó wá bẹ̀rẹ̀ dé ìdíwé dé ìgáhìnrí abúlé ní skul ilé níbìlá àkúwé ní gbèbìlá ẹ̀rọ bìsà ẹ̀ mà ní. ẹ̀mọ́ ìyẹn wọ̀ ẹ̀rọ dẹ̀ka kókè ayọ̀rọ̀ nínú ìwẹ̀rẹ̀ gbogbo àná ẹ̀kúrọ̀ sọ ahọ́nàbọ̀ yóò là ẹ̀kúrọ̀ mẹ́nu ẹ̀dẹ́ ni yìí lọ ẹ̀kàngánná yìí là ọ̀ àmà ẹ̀jẹ̀ ẹ̀kẹ́ náà ẹ̀kẹ́ ìgbòdògbò ránìyàn ẹ̀jẹ̀ mélòó lè gbóró dúrà ó jíjẹ́ ìró dúrà wọn náà bá wọ́n mọ́ rẹ̀. àárín ọ̀nyẹ́ ẹni tó ti jẹun ọ̀pá mọ̀tò rẹ̀ lọ́wọ́

ẹni ń dà ìwọ àwọn àwọn ọmọdé wòye yìí ẹ̀rọ ìfọwọ́ rẹ̀ kẹ́lẹ́ náà ní ikú ní kàní ọmọ títà sọ àmọ́tí díẹ̀ lọ náà àmọ́ lọ́nà ọ̀nà ilé ìgbé ẹnu ọ̀dọ́ ojú òpin ló dá ẹnu bà wọ́n pa wọ́n àwọn èdè ń lè ní. àmọ́ ọ̀nà náà náà yọ wà lẹ́bẹ̀ ẹ̀rẹ̀ ọ̀tẹ̀ rẹ̀ tó ní wú àyè. ẹ mọ̀ ọ́n mẹ́rin títí yẹ kù ẹ̀wẹ́ ní ọ̀dẹ́ náà lórí èyí tó ń. wéèrè ìrọ̀mọ̀ ọ̀rùn wéèrè ọ̀mọ̀ ẹ̀yìn. lọ́gbọ́n àná وين بعيد هنا في السنة ولا في السنة يوم السلام ايه اللي نهلا ما حتى واحد وهذا قلوب هو وهذا هذا قلوب هو ẹkùn náà ní ìgbò ọmọ ọmọ mẹ́ta ajẹ́mìí làbẹ́rẹ́ lápòpọ̀rọ̀ jẹ́ ìrọ̀ mẹ́yìn lọ́jọ́ ọ̀sán ní ọlọ́jọ́ ọ̀sán báyìí ká ajẹ́mọ̀ nìyẹn àwọn ọmọ ọmọ yẹn yẹn lọ́lẹ̀ wọ́n lọ́lẹ̀ kó ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ́lẹ̀ fún tí ìdí àbá yẹn ààrẹ ìtọ́sọ́n tó wọ́n sọ̀rọ̀ àrẹ sọ́lọ̀ ọmọ ọmọ yẹn lọ lọ́nà ìlú sọ̀rọ̀ àrẹ sọ́lọ̀ sọ̀hábí àwọn àwọn ọmọ yẹn wa wọ́n á ṣe wọ́n ẹ̀yìn dọ́wọ́ ètò wọn bẹ̀rẹ̀ àhámọ́ ọ̀bá wọn ẹ̀wọ̀n kúrẹ́sọ̀rọ̀ lọ́rọ̀ ìjọba ọ̀kẹ́rẹ́ àhámọ́ ọ̀bá nítorí náà sọ̀rọ̀ àrẹ sọ̀lọ̀ lọ́nà àti sọ̀nà ọ̀sẹ̀ lọ́kùnrin sọ̀nà àbá àjọyọ̀ ìnáwárẹ̀ nù. àwọn náà ní mẹ àdúrà ìṣọ́ra bóyá náà onye náà ilé ẹ̀kọ́ káyé ùdí ní orí ìfúnná àdúrà yìí àyíká àyíká màmá nọrọ anyị jama nọ n'ọrụ na ncha mmanya nọ anyị nọ n'ọrụ na iwu na media ọgbahụ na ọ bụ ya dama ụmanye ebibi ya ahị esimel ibuti na onye na nwere ọkụ anọ ọrụ mee tupu anyị lere ọnụ ndịda Kedu ndị ya echi ji abịa ọrụ every the living ẹgbẹ̀rẹ̀ ní ilé ìdílé ní ọ̀sẹ̀rẹ̀. Ilẹ̀ ìka ọ̀nà arára àrẹ́jọ ìjọba mọ̀ nwere onígbẹ̀rẹ̀ and látàlẹ́yìn àfúrán ọ̀rẹ́ta ọlọ́rọ̀ máa ń yìí láàrẹ́kọ́ àrọ̀ àti ìkẹjà. Ọlọ́ àwọn ẹ̀mà ẹ̀mà na ìkẹjà tó ọ̀nà

ebe maka barka ọnyị ọhụrụ echezi anabanye kekere enyekwara gbanwaje n'ọnụ ada ọrọgani ire ihe ada ọrọdọrọdị ire ihe onye onye gbananye ihu nri ihe dáàmú gbèsè dáàmú ní ji tí wọ́n náà wò kárí yàtọ̀rọ̀ àtọ́tọ̀ ọ̀sọ́mọ́kù ó yẹ ndị ìkùté ìjà ìrọ̀nà na náà náà bọ́tọ̀n àwọn ọ̀wọ́ náà. àdé na ní ẹ̀yọ́ na náà yẹn ọ̀rọ̀ ní màá kọ̀ fún wọn. adọ́rẹ̀ ní ilé ṣe rẹ̀. àmọ́ ní ilé bàbọ̀ títẹ̀ kọ̀rọ̀dà fún yí dídá àpádà mọ̀hánà lọ́wọ́ ti na kẹ́yìn ọ̀gbọ̀nà ojú ní lórí ekehanawe kehijowa anakasi mmadụ na-akọrọdụ arịrụ kenye sọmi kẹkẹsì ka ní yèrè rè haramu ehun náà mìíràn náà wà rẹ nọ transform náà kàfíà náà tó wà wà bí ẹ̀sánná mẹ́kọ̀ọ́ anákàmì ẹ̀mẹ́kọ̀ọ́ ẹ̀wọ́nra mẹ́kọ̀ọ́ wà tó mi ẹ̀wọ́n rẹ̀ kẹ́ omi ibi ìdíkẹ́mẹ̀ agbọ́wọ́ anyẹ́nẹ òun yóò náà sọ̀rọ̀ ètò akẹ́tọ̀ mọ́rọ́ rẹ̀ pa omi ẹ̀dẹ̀ ti kú ẹ̀wọ̀n mi dé ìtẹ́lẹ̀ òun mi. ìjọba náà ló máa ní ìdàgbàsọ́ tó hùn nana wòkọ̀ ya tó eye wọn abẹ́rẹ́ abáàrin lówó èrè ó jẹ́ lókún mi àrà àtàrẹ òun kú ìní eyín lè tẹ́bìrà rẹ̀lẹ́kọ́ lè iná rẹ̀ na lèbìrà wọ́n lèbìrà wọ́n rẹ̀ ìrìn sí ní èyí ọrùn wà lèbìrà ọmọ ìyìnwé tẹ́bìrà ṣọ́ọ̀tí ní skúl ìbìrẹ́ ní

ọ̀nara yìí lọ́nùrùgbòrọ̀wì ọrụ yìí lọ́nùrùgbòrọ̀wì wà nára ka kan náà lòdì na náà ní ma ẹni rí jẹ́ ìwà ma á wújẹ́ ti bí àbẹ̀ ije wẹ́ẹ̀bù wọ́ọ̀rọ̀ nùkù ní kéèjì ya di onye

kuma eje wọn náà ẹ máa náà ẹ máa rẹ adáwọn náà wílé ìjọ kò yẹ ń sáré lórí ìṣọ ìyá lọ́wọ́ ní abẹ́nu láì ní ìlú ìní náà ní náà náà kọ̀rọ̀ ẹni bọ́ náà mẹ́rin náà wọ́n náà àtẹ́lẹ́ pọ́yì tán yóò kàkà oye mi àmàn ajímẹ̀ wíkẹ̀ndà oye mi irú nǹkan ńlá kó sọ̀rọ̀ ajímẹ̀ wíkẹ̀ndà oye mi ilé ilé àyínà lùtù lá ajímẹ̀ kó yóò wà oye mi ní kéwú gbọ́dà náà àtẹ́lẹ́ pọ́yì kó ń ka àyàwó dózi ilé oye òyà gbọ́dà náà you are questionable oh, ada na rukuman te yi tunan don da wadda kan yi na guda ajogun yóò rájú gbogbo ojú àkùnrin mẹ́ta gbogbo náà gbogbo náà àgbàdo pẹ̀tẹ́rù ògbò lọ́nà anyị

ọ̀nà ìdí satellite dish láwọn ẹjẹ́ like this. rẹ̀pìnlẹ̀yìn wéṣù déjẹ́ ojú man a ah, ní channel anáìká entertainment channel ẹ̀rìn anáìkọ̀ọ́mà ní ọ̀nà ẹni ẹgbẹ́ dọ̀ọ̀gbẹ́tẹ́ ìjọwà subscribe dọ̀wọ́hẹ̀ pẹ́yàrẹ̀ ìwàdá ìrọ̀nyí wọn tó tó lè rí ń pàlọ̀ channel rẹ̀ ọ̀nà náà dé ọ̀nyẹ́nẹ́ ọlọ́rọ̀dẹ̀ tọ́wọ́ ahọ́ ìrìnbẹ̀mù lórí ìrìn èrè lóyìn tìrì àbọ̀ náà ìdírì mẹ́rin tìrì lé ààyè tìrì ẹ̀yìn náà ìṣẹ́ gbọ́n àpàṣọwọ́ ọ̀dánù pásọ̀ ọ̀dánù ẹ̀wọ̀n yá kẹnu so that àbá ọ̀nà oh, select program nọ better then handset dọ̀rọ̀ ẹ̀ handset wọ́n náà láti true even end the wey even go to another say answer the answer the internet kwa me come in ba ba go na kan the dog was the can na oba o mi <laughs> ya e se like o yi ne mi o yi ne o yi no wa yi na na yu ti ota like ru ya ko na ra la santo ko lo de oba o mi ya ni na mo wa hele su de a lo santo santo àwọn ọ̀nà ọ̀nà àwẹ́rà tí wọ́n fẹ̀ dúró òwúrò ànàbọ̀ náà ń fẹ̀ àbá ọ̀yẹ́ iná sọ́mà wọ̀lbọ́sọ̀ wọ́n fò ádá kúrúwọ́n wò láì kẹta náà ń hù mọ̀sùlá àbọ̀dún kọ́nù táyọ̀ àbọ̀nìyà ilé àbọ̀nìyà ilé àbá ọ̀hún ilé ìjà àgbàwọ̀ ọ̀hánsẹ̀ tọ́nà anyị orí ojú wa kí kú ndọ́ ní ìgbà sáńsẹ̀tì yọ sáfẹ̀mì ẹlẹ́yìn dá hẹ́ ọ̀nà òyìn ní ìdọ́bẹ̀ ní ẹwọ́ ti kọ́ ọ̀lọ́ ọmọ náà dá ẹ̀yìn sáńsẹ̀tì òyìn ìdọ́bẹ̀ èzù mi yìí yìí ìlú máa kọ́ yọ̀ ń wúlẹ̀ yìí náà báyìí ìrọ̀ ya náà sọ̀rọ̀ náà ni wọ́n ní kẹ̀kẹ́ ẹ̀nú ìnáwó kógò àníwọ̀ ní ọ̀sọ̀rọ̀ náà wọ́n ní àáká amẹ́ríkà ọ̀jẹ̀rẹ̀ ní ọ̀sọ̀kátà ẹ̀ tẹ̀mí ìtẹ̀ ọ̀nà ìjẹ́ náà sọ̀rọ̀ kọ́rọ̀ ní àáká amẹ́ríkà eyé ìmúyàwó yẹn mo ní ọdún òbí mi lọ́ọ̀ṣẹ́ náà gẹ́ẹ̀ ìdí ẹ̀sọ̀rọ̀ kọ́rọ̀ mo ní ọ̀yà

náà mẹ ilé kẹrin lọ kàtọ àwẹ aka àmì ọyàtọ lórí ààyè ẹyìn ara ọdún ìdá àmì ẹlẹyìn náà yọ ìyá lọsọ ìyàwó yìí ní ọdọ ọdún ọsẹ ìyàrá ọdún náà kẹwàá ìmọ̀ ìdí adébùlá kò ní ẹ̀nà ìpè wọn máa àwọn olórí níbi ìpìlẹ̀ ọ̀rọ̀ la níbi ẹ̀yìn níbi ìdọ̀mẹ̀jà rẹ̀ bẹ́ẹ̀ kàn ní bàbá ẹ̀yàrá. ọ̀yìn tó náà múrí màná àfẹ́ ẹ̀gbọ́ ẹ̀ níjẹ̀ ẹ̀yọ́ náà múrí àgọ́ ẹ̀ anígbèrè àwọn obìnrin gbẹ̀yìn anáwòrán àsórí hìn kúrú náà débìrà dáwọ́lá dé ní kúta ẹ̀rà mi ní náà ẹ̀

ana igbogoro ana igbolomo mana igbola ya nínú àwọn ya pẹ̀lú wa lónìí àwọn yàgbà sí ní gbogbo àìdí àmì àdáwòká yà ń nìyà ya yà ń tẹ́jẹ́ ya sójà láàrín abáyé yàn abáyé yìí ni agbọ́wọ̀ abáyé kòrí dùhìn káyé àyìn ṣe kú ọbẹ̀ ká òkú múrí wà lónìí a ní bàbá wà lónìí àrùkánu tó jọ tó jẹ́fẹ́ wà lónìí àbọ́dà àrùdùdú ayìn kàzàyà tó lẹ́yìn akọrẹ̀ rẹ̀ lẹ́nà ìyìnbá ni ẹ̀rà yìí ní chọ́ọ̀chẹ́ ìnàmà ẹ̀kẹ́dẹ́ náà wà dọ́nà dáka aza ebe naika arụ kemere ụlọ ya nke ebe n'ise nwere kwụrụ na ebe ye murihi ọyawa muri na wasi ile nwere ine hen eh, ne abu kata enyi da wọmi nwa ọdọwa abu kata nọ sọtụ ọba ọbụ sọtụ n'ọkụ nọ ebe nke wee gozo dibi ba ahụrụ dibi anyị dị ahụ n'ọsa a na-amụ dibi nọ mụ na ọsọ konyụ kata mọsa òdìgbẹ́ náà òyìnbó ahó rẹ̀ fan dọ́ọ̀ láti rẹ̀ fan. àbẹ́ ní tí mi mú anamọ́sọ̀rọ̀ rẹ̀ na mi náà ẹ̀ sẹ́yìn mú ọ̀dọ́ wa ìwà kata àwùjẹ ẹ̀yà ni kò díẹ̀ ní lẹ́fúnà ọ̀ àbẹ́ náà mọ̀sọ̀rọ̀ rẹ̀ ẹ̀kọ́rọ̀ ẹ̀ náà òwe dọ́ọ̀ lódà dọ́ọ̀ wúrà yìí dọ́ọ̀ wúrà yìí mo ti di ìjẹ́ ní ìwújọ́ tó lẹ́ẹ̀kọ́rọ̀ náà dáa abẹ́ náà mọ̀rọ̀ hálọ̀ ọmọ mọ̀sọ́rọ̀ ẹ̀nà mú ìjà ọmụ láàfíà anásìnkúnà múnà ọdún òsùn mẹ́wàá ẹ̀yà ukata ọmọdà ányẹ ìtẹ́lẹ̀ tó ní yán ka àsọ́yọ̀ ní ukata ka ẹni gbẹ́hẹ́tẹ́ iná ìdẹ́nẹ́kẹ̀ náà múnà sókàtọ́ ezi àmì lẹ́ni jẹ́nàrà àbá ànásọ́wá fẹ́rẹ̀ àdẹ́yìn tẹ́ máa mẹ́wàá rí ní ìjọbi nàìjíríà pàkà àgbógbé náà èyí ní ẹ̀tẹ̀ iṣẹ́ òhè dẹ́ẹ̀hárí ọ́ nìkà ọ̀ẹ́lẹ̀ onígbónáka àhárí àháhá ọ̀kàwẹ̀ ọkùnrin náà wò náà bá àhárí ọ̀nà àwọn bí bílíọ̀nù ọ̀nà yà bí bílíọ̀nù ẹ̀yìnmọ̀ náà kó aláọ̀ká ẹ̀kọ̀lú náà kẹ́ the poor continue to be poorer the rich continue to be, to be richer wàláhì ìrọ̀ kẹríyàní ilé tíyàn òpóòkòtò ẹni ẹmọ mọ́rí inú ìṣẹ́ aláọ̀tọ́lá òmórí bá pé ó bá nyàndó ní ẹ̀yìn wíwà the poor continue to richer ìṣẹ́ aláọ̀tọ́lá ẹ̀wọ̀n ló sì yé ẹbà ọ̀rọ̀ bá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

اللهم اخلص نياتنا وتقبل حسناتنا وامحو اوباتنا ولا تخيب فيك رجعنا وكفر عنا سيئاتنا واختم بباقيات الصالحات اعمالنا برحمتك يا ارحم الراحمين يا ذا الجلال والاكرام يا رب العالمين اللهم ربنا حبلنا لنا من ازواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا هب لنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا اللهم ارحم آباءنا وارحم أمهاتنا اللهم ارحمهما كما ربينا صغارا برحمتك يا أرحم الراحمين اللهم أدب أبناءنا اللهم أدب أبناءنا اللهم رب أبناءنا بتربية الإسلام برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم أحسن أحداءنا اللهم أحسن شؤوننا اللهم أصلح أحوالنا اللهم أصلح فساد قلوبنا برحمتك يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم آمنا في أوطاننا وأصلح أئمتنا وولاة أمورنا برحمتك يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شؤوننا كلها ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين إلهنا يا ربنا أمرتنا بدعائك ووعدتنا إجابتك ونحن ندعوك كما أمرتنا فاستجب لنا كما وعدتنا إنك لا تخلف الميعاد اللهم استجب دعاءنا برحمتك يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستجيب يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شؤوننا كلها ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا أرحم الراحمين اللهم استر عوراتنا وأمن روعاتنا اللهم استر عوراتنا وأمن روعاتنا وصل اللهم على سيد الأولين والآخرين وخاتم الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والتابعين والتابع التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام يا رب العالمين آمين سبحانك اللهم والحمد أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آمين السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم àbìdí àtọ́ ní kò àwọn tí ó ìkàlẹ̀ yẹn lọ náà àìjọ́ àpapọ̀ mọ́ ìgbẹ́ ọ̀rẹ́ ọmọ No venden. Ahora no